hello my people welcome back to this channel this one the channel where we say we bring on the latest news happenings all over the world my people i hope on are okay because na person wey okay na in the feed they greet all right my people we also welcome people where we see on don dey follow us returning and new subscribers na all of una we dey greet for year una welcome especially those people wey we see on don even they like our video wherever you're watching us from we greet you and we welcome you my people make una just look at waiting. some people just do for social media they come dey Time they laugh they do this thing Maybe reason say this abuse people supposed to they caution their mouth you know him mouth except you know believe sha but then god don't talk as say he not put life and death for the power of mouth and he get people will be say that they make use of this thing very well and why some that they make use of them in other way round And um, we just to bring on that to our notice wetin mama ezabo do with some of im people. and that one sef even expose many things because me no no say that they get group chats. We be say that they talk for whatsapp and for the group chats, we be say income. come can carry some people. We be say they be on people. He try to dey throw dem say say yes so truly ibadan people, na only dem go just wake up early momo dey find who dey go abuse or who dey go fight make you no be like say i talk this thing finish abeg my people, make una no dey forget always dey give this video like make you also share am and make you also click on that subscription bell for more in case we upload kperen like this, na you go be number one wey go first yan abeg my people, make we just watch this one together no forget we always dey carry water follow your body and your thoughts make you also dey share am for comment section wetin you see different from wetin me i see make we just watch am together together, then I'll come back shortly. Mm-hmm. Fọlá Godwell ń bi yín léèrè ǹjẹ́ òbí á fún nọ́mbà ṣàbí Ìbàdàn wọn bíbá tí n bá mọ ẹ̀yin Ìbàdàn lè lè sọ fún mi o ẹ má sọ pé bóyá pé jà gbòòrò nìjà Ìbàdàn ìbọn jẹ́ ìbá ti lé lọ seventy ẹ mọ̀ pé mo ti ń gun ládà seventy lọ́gbà wo mo ṣe fifty náà ọjọ́ wo mo ṣe fifty years náà tí gila bá jí làárọ̀ kí níyàwó á gún mi bí ẹ̀gùn bí toníṣàngọ̀ jẹ́ nkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àṣàkẹ́ bẹ̀rù bóyá mo lè gẹ́tì àṣàkẹ́ bẹ̀rù táyà ọmọ ìbàdàn bá lè pè mí tẹ́ bá lè èmi ò mọ̀ tó bá wá jẹ́ pé àìsàn ni èmi lè má mọ̀ láìsàn á kà máa wù mí pé kí n bá yàn jà yóò kà máa wù mí pé kí n bá yàn jà wá ní lọ àṣàkẹ́ bẹ̀rù. báwo ni ìdáwó di láìsàn àti mú wa o. Ah, ìbéèrè mo fẹ́ béèrè tí mo fi pè é bí n bá ti jí láàárọ̀ báyìí ìjà kà máa ń wù mí jáde nígbà mo fọ́ ògiri lẹ́sẹ̀ gbàgbà igbó mo wá wò pé ṣé ìbàdàn ló àbí òmọ̀nà ṣé ìdí ìbádàgbẹ̀yẹ̀ òyògùn jà ní kí ni àbí kí ni àìsàn sọ pé wọ́n tó kàwé ju gbogbo wa lọ ẹ̀yìn ẹ̀yìn wà pàṣà bí ìbàdàn náà kí ló lè fà á tí n bá ti àdàpẹ̀ kí n lọ jà lórí social media tí màá rí jà màá kọ́ máa la ògiri màá tún bá síwájú mọ́tò mi màá ṣe mọ́tò mi nígbò kí ló lè fà náà ní cctv. oríkì wa ló rò wá. ṣé wo gbàdúrà pé tó bá wọ sixty something oríkì ṣe mọ̀ ọ́ ọ lọ. máa le káàfi dàgbà lẹ́ẹ̀fi dògbò. ṣé pé bí ìṣe bá kú nù. lágbára ọlọ́run. jẹ́ kí n jọyìn àṣàbí ìbàdàn pẹ̀lú ẹ̀ ó dà pé o wá wọ́n mi lépè ni o wá wọ́n mi lépè ni. irọ́ mi kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni jẹ́ ọlọ́ọ̀ni jẹ́ àdàgbà ká má wà á. bọ́tí téèyàn bá dàgbà téèyàn ti ń lọ́mọ ọmọ kí pé mi ń dojú tẹ bí mo ń dojú tara mo tó ń dojú ti gbogbo àwọn tó ń tẹ̀lé mi pátápátá bí ṣe bí bó ṣe ń ṣe èmi ṣe ti má ti dín láàárọ̀ báyìí màá kàn sẹ́ ògiri ní gbígbà gbà gbígbà màá tún mú ògiri màá tún máa gé jẹ àṣàbí ìbàdàn kí ló rò kó fàǹtì ẹ ọmọ kò bọ́mọ jẹ́. ìyá ni ń jẹ ọ okó ọkọ okó ọkọ rẹ mò ń gé. kẹka rọwọ́ yín o gbogbo ọmọ olúyọlé ọwọ́ yín dá ẹ jẹ́ ká yín o ibo la tún já sí. ọmọ Ìbàdàn ijó yín dá ẹ jẹ́ ijó yín o ọmọ Ìbàdàn olóríire ṣá ni wọ́n o ẹ jẹ́ yín o. Um, ọmọ ìbàdàn Thank you for watching and thank you for staying tuned. Don't forget to give this video a like and also subscribe. Share your thoughts on the comment section down below because this one eh, hot. Ibadan people, I want ask on one question. Now true say all this way we say this women they talk not true. Now so na character be make a hear for the comment section. If you feel defend or state if you dey from Ibadan, Omo Ibadan kini show re show show no ni. If you feel defend them, I'll be put up for the comment section. We love to see you on our next one. Kindly stay tuned for more.